بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وموالاه والاه ẹ̀yin olùgbọ́ wa ní ọkùnrin lóbìnrin nílé ní oko kìkì Islam kíkí aláfíà pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu akin káàbọ̀ sórí ètò wa abala ẹlẹ́ẹ̀kẹtàlá níbi ètò tá a ti ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa kíni ìhà tí islam kọ sí ìmọ̀ ní western education ìmọ̀ kàwé ìmọ̀ lọ sí ilé ìwé yálà bóyá primary ni o àbí secondary àbí àwọn tó jẹ́ sí pé ó tún ga jù bẹ́ẹ̀ lọ. alátẹ̀yìnwá alhamdulilayi àwọn àlùfáà wa kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́ wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé ọ̀rọ̀ wọ́n ti tàmálẹ̀ sí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àrújú <clears throat> tí ó máa ń wá lórí pé tó lè mú èèyàn sọ pé èèyàn gbọ́dọ̀ ka ìwé èèyàn gbọ́dọ̀ lọ sí iléèwé àbí ká máa pè é nílé èṣù ilé àṣetánì gẹ́gẹ́ báwọn àmì ṣe máa wí. inshallah níbi abala eléyìí àwọn tí wọ́n máa bá tukọ̀ ètò náà àwọn tí gbogbo wa ti mọ̀ náà ni àwọn afáwa àwọn Dr. Abdulhamid Badmus kọlọ̀njẹ́ kí a rí wọn pẹ́. Mm-hmm. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Bákan náà àwọn barista wa Idris Alao kọlọ̀nkọjẹ́ ká wọn pẹ́ o. Mm-hmm. Assalamu àti. Assalamu wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. nǹkan kan ni a máa gbé yẹ̀wò pé ìbéèrè kan náà ni táwa pín sí bí ọ̀nà méjì mẹ́ta bá a máa gbé yẹ̀wò níbi abala eléyìí ìyẹn ó ní í ṣe pẹ̀lú ẹ rí i pé láwọn iléèwé ti ibòmíì <clears throat> láwọn iléèwé wa ń bì tíyẹn bá lọ ẹ rí pe pé iṣu pé èèyàn or stand great good morning yes, that kind of thing ẹrù nǹkan tó jọba yẹn ká máa dìde kíyàn torí pé èèyàn wọlé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé gbogbo àwọn mùsùlùmí gbogbo ń tà ń ṣe àfi ká gbé e lórí kìtàbà sunna àhà èyí tó bá bá a mú á gbà èyí tí ò bá bá mú so á ti dànù so ọ̀rọ̀ eléyìí torí pé àwọn bóyá àwọn ẹ̀rí kan bẹ́ẹ̀ tó jẹ́ sí pé ó jẹ́ káwọn míì máa wò ó pé irú system tó jẹ́ sí pé ó ní káwọn ọmọ máa dìde kí ọ̀gá pọ́n ọ̀gá lé kò dà torí bóyá wọn àdéhùn kan tó wà lórí ẹ̀ so ìyẹn ni ó máa fi wá mú wa lọ síbi pé káti ẹ̀ kọ́kọ́ máa kí ni ìhà tí Islam kọ sí pé kọ́ máa dìde kí ọ̀gá àbí káwọn èrò ẹ̀yìn kan dìde kí. Ki ẹni tó jẹ́ ọ̀gá wọn so látara pé o kí ni àwọn tó wá lórí ẹ̀ sáwọn àdìsí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ sí pé ó ṣe é lè ni o àbí wa àbí báwo so a fẹ́ kí àwọn dọ́kítọ́rù wa kí ẹ bá wa tan ìmọ́lẹ̀ sí àárín yẹn. Hmm. adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba alhamdulillah àtọrọ àlékún ìkẹ́ àlékún ìkẹ́ fún òjíṣẹ́ ńlá ànábì wa muhammad àti gbogbo àwọn sàhábà àtàwọn ará ilé lọ́kùnrin lóbìnrin ọlọ́mọsà kẹ́ gbogbo wọn lápapọ̀ tó fi dórí àwọn tí wọ́n wá lẹ́yìn lẹ́yìn tiwọn náà tó fi dórí àwa tiwa náà kọlọ́nkọ kẹ́ àwa náà àkí ustaz wa ismail fún akitiyan nípa ẹ̀sìn kọlọ́mọsà jẹ́ kí a ṣe pẹ́ kọlọ́mọ wa wa ní ìbéèrè tí ó ṣe pàtàkì ni tó sì jẹ́ túláàsì fún gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ àti gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí láwùjọ náà tó yẹ kí a mọ àlàyé lórí ẹ̀ ìmọ̀ dìde kíyàn pẹ̀lú ẹ̀mí pé ní à ń pọ́n òǹtọ̀hún lé ẹ̀rí pé ní àbá sábà láwùjọ wa hmm. pàápàá jùlọ ní Áfíríkà níbí báyìí ọ̀dọ̀ àwa dúdú nílẹ̀ Yorùbá nǹkan tí a bá sábà ní látara pé ní inú àṣà wa ló wà àmọ́ tá a bá wò bẹ́ẹ̀ ṣe béèrè gẹ́gẹ́ bí mùsùlùmí tá a jẹ́ gbogbo ní tá a bá ń ṣe ká máa wẹ̀yìn wò ká máa wádìí pé sọ́lọ pẹ̀lú tọ́lọ̀ ń sọ nínú Al-Qur'anul Karim sọ́lọ pẹ̀lú àlàyé tá ànábì náà ṣe fún wa sallallahu alayhi wa sallam nínú àwọn hadith rẹ̀ èyí tí ó hàn dáadáa tí gbogbo wa náà sì mà náà ni pé ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn hadisi pọ̀ tá nàbì ti hàn náà fún yàn pé ní ká máa dìde fúnra wa pé a fẹ́ kí yẹn ẹnìkan ń bọ̀ ó dé àwa dìde a fẹ́ kí anabi ọ̀fẹ́ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam nínú àwọn hadisi tó wá wọn náà ni hadisi. tí imam tirimizi tó wà nù tíra wọn tí anas tó gbà wá ti ń ṣàlàyé pé ní anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn èyí dìde fún un nígbà tó bá dé báwọn níbi táwọn jókòó sí àwọn èyí dìde fún un torí pé ní àwọn mọ̀ pé ní kò ní dùn máa nábì bẹ́ẹ̀ hmm, sẹ́mọ̀ ẹni téèyàn ń bá ṣe tí pílájò ẹjọ wà pẹ̀lú ẹ̀ ní nílé náà ẹjọ wà pẹ̀lú ẹ̀ ní ẹ mà ṣe sí rẹ̀ hmm. so àwọn ti mà ṣe sí ànábì débẹ̀ yìí pé ní báwọn bá ṣe é fún un kò ní wù bẹ́ẹ̀ wọ̀bí táàlì wọn làwọn yìí ṣe fún ànábì sallallahu alayhi wa sallam. a tún á rí i nínú hadith náà tó tiẹ̀ jẹ́ pé ní ànábì gan lọ sọ èyí tá a kọ́ wí ẹni tí Anas sọ ni nípa ànábì sallallahu alayhi wa sallam pẹ̀lú pé ń tó ṣẹlẹ̀ lójú ànábì tànàbí sì fọwọ́ sí fún wa èmi tànàbí wa sọ fúnra rẹ̀ òun nígbà tí àwọn kan dìde fún un wọ́n wá sọ fún wọn pé ẹ má dìde fún wọn torí pé òun gbọ́ tànàbí sọ pé ní man ahabba an yatamassala eh, lahu rijalu qiyaman falyatabawwa maqadahu minan nar wọ́n ní ẹ má ṣe bẹ́ẹ̀ fún o torí pé ànábì sọ pé ní gbogbo ẹni yóò wù tó bá wù bẹ́ẹ̀ báyà ká ọ̀ndà láyàrin yẹn tó bá wù bẹ́ẹ̀ pé ní tó nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ káwọn èèyàn máa dìde fóun ogun tó wọn bá ti dé yóò retí kí wọ́n dìde fóun hmm. wọn wá dìde fún un arábìnrin hmm. ẹni tó bá wù bẹ́ẹ̀ tí wọ́n á ṣe bẹ́ẹ̀ kọ̀lì ẹ̀tà bá wà makadahu ah, mina náà hmm. irú ń tọ̀ wọn kọ́ yà lọ wá àga tó dáa jù tí yóò fi jókòó nínú náà ah, oh èmi náà tún wá tá ànábì sọ pé ní ẹ má máa dìde fáwọn èèyàn ẹ má jẹ́ káwọn èèyàn máa dìde fún yín tẹ́ bá ti débì kan torí pé ní àwọn kan bẹ tí wọ́n ti wá ṣáájú yín hmm. láwọn lọ́balọ́ba wọn tí wọ́n bá ti débì kan báyìí àwọn ọmọ ẹ̀yìn wọn tí wọ́n bá ń bẹ̀ wọ́n sáré dìde fún wọn àwọn sì wá jókòó tiwọn so gbòòrò àwọn eléyìí hmm. òun náà ni tí ó jẹ́ bí ẹ̀rí tá a lè fi sọ pé ní anabi hana fún wa láwa tá a jẹ́ àlùmọ́ rẹ̀ ìpè ní pàápàá jùlọ láwa tá a bá jẹ́ onípò aláṣẹ láwùjọ ká débì kankan wá sáré dìde fún wa. Mm. ànábì hànà bẹ́ẹ̀. àwọn afa tí wọ́n tún wá ṣàlàyé lórí eléyìí àwọn tiẹ̀ dá wa padà sí inú alukur'anul karim torí pé wọ́n jó yé wa pé dídìde yẹn ìwọ ọlọ́run ọba ni bá a tọ́lọ̀ ń sọ fún wa nínú alukur'anul karim pé ní alladhina yazkuruna allaha qiyaman wa qu'udan wa ala junubihim ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا subhanaka wakina azaban nar pé ní níbẹ̀ yẹn ọlọ́run ròyìn àwọn kan pé ní wọ́n máa rántí òun máa jọ́sìn fóun máa rántí òun máa ṣàfọ̀mọ́ fóun kìyàmán ọkọ̀ ọ̀run dà wọn ó sì ń gbà tán bá dúró tán bá tún jòkó náà wọn ó tún ṣe làwọn àfáà fi lọ ọmọbẹ̀ náà pé ní ìmáa dìde pẹ̀lú àníyàn pé a fẹ́ lé a bá fẹ́ èèyàn ọlọ́run nìkan ló dáa ká máa ṣe fún a gbọ́dọ̀ máa ṣe fún àwọn ènìyàn hmm. tọ ó sì wà nínú àwọn ìyẹn ló fà tó já sí pé ní kò sínú àṣà bẹ́ẹ̀ nílẹ̀ lárúbáwá bóyá ní sọ̀húndíyà ni àbí misra ni àbí sudan àwọn ò tí ẹ mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ nígbà tí wọ́n ti gbọ́ pé ànábì ti sọ báyìí pé báyìí báyìí báyìí ni wọ́n yìí sábà wọ́n yìí ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn ìkọ́wà tí wọ́n kọ́kọ́ nílẹ̀ lárúbáwá kò sí ẹni tí ó sọ nínú wọn pé tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ má hmm. lẹ́yìn ìgbà tí àwọn sàhábà tí wọ́n ti gbọ́ lẹ́nu ànábì tí wọ́n sì tẹ̀lé e bẹ́ẹ̀ àwọn tàbí ọ̀hún táwọn náà tẹ̀lé e bẹ́ẹ̀ bọ̀ lọ́dọ̀ wa láfíríkà ń bí báyìí lọ́dọ̀ àwa dúdú ntí a sì tún bá sábà dì sí ni nínú àṣà hmm. bó tiẹ̀ já sí pé ní ó wà nú àwọn àfa kọ̀ọ̀kan tó já sí pé wọ́n máa kọ̀ àwọn náà dúró lórí pé ní kò dáa hmm. tí a bá gbọ́ wá àwa tí a bá ṣe Kamaludeen àti Sheikh Adam láyé àbáwá tá a bá wọn láyé tá a gbọ́ wà sí wọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó rí bẹ́ẹ̀ jáde nínú àwọn ọ̀rọ̀ wọn Sheikh Kamaldeen sọ ọ́ wọ́n láti kó ti hadith kárí pé kò dáa bẹ́ẹ̀ hmm. hadith tí mo wí yẹn náà ni wọ́n kó hmm. tì hmm. bẹ́ẹ̀ tó bá wù bẹ́ẹ̀ káwọn yóò máa dìde fún tó bá ti dé falyatabawwa maq'adahu ẹ̀ Sheikh Adam náà àwọn náà àwọn tiẹ̀ kọ́ ní tíra kọ́ a sì tún gbọ́ náà nínú orin wayhaka omi jahilu man alhaya hmm. wa asa ofi khatima wabtida hmm. so débi tí ó dé hmm. then a tún gbọ́ náà nínú òṣèṣì wọn even níbi wáàsí wọn àwọn náà sọ pé àwọn èèyàn fẹ́ káwọn èèyàn máa sáré dìde fáwọn wọn nítorí pé tó bá ti má wọn la bẹ́ẹ̀ tó bá di pé àwọn wá débi kan jọ kan tí wọn wá dìde yóò rí bákan lọ́kàn àwọn ẹkúfẹ̀ kan má dìde ah. so ẹ bá ti bá ti débi tẹ́ ẹ wà ẹ farabalẹ̀ kẹ́ gbà so ibẹ̀ láti rí i pé ní àwọn náà lágbọ́yé hadith àwí yẹn ibi tá a wá sọ dé yìí náà ó dáa ká tún fi kún un níparí pé ní àwọn àfà àwọn àìmà àwọn muhaddisun àwọn mufassirun hmm. wọ́n tún sa àwọn àlàyé kọ̀ọ̀kan lórí hadith tá a wí yìí hmm. nípa bí wọ́n ṣe tún báwọn ṣe tún gbọ́ yé hmm. lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí ló fà tó já sí pé àlàyé ó tún padà máa wá lórí ẹ̀ nípa ibi táwọn afáà tún yà sí pé ìtànàbí hmm. ń sọ bó ti rí ni báyìí kọ́ báyìí ni hmm. so ní a tún máa gbọ́ lọ́dọ̀ nígbà tí béèrè bá tún débẹ̀. jazakumullahu khairan ẹ ṣé pẹ̀lú àlàyé tí ẹ ṣe fún wa yìí ẹ là wá lóye ẹ jẹ́ fi mà hàn wá pé àwọn àdìsí tó wá báwọn sàhábì náà ṣe gbọ́ ẹ ṣùgbọ́n ó dà pé ọ̀rọ̀ ẹ̀yìn tí ẹ. Eh, èyí tẹ́ fi parí rẹ̀ wọ́n túmọ̀ sí pé àgbọ̀dọ̀ ọ̀dùn ó ń bẹ̀ ó yẹ hmm. ká gbọ́ síwájú pé àwọn àlàyé wo ló tún wà so ká má wá sí wa gbọ́ and bóyá kí n máa alisa wa barista wa bóyá kẹ bá tan ìmọ́lẹ̀ sí ibi wọ́n ti dúró yẹn gan-an bóyá tẹ bá lè gba gbèdé ìparí so hmm, àwọn àlàyé wo ló wà sáwọn àyè kan bẹ tó yẹ pé èèyàn tún lè dìde fún èèyàn ní àbí adúpẹ́ fọlọ́run ọlọ́run kí ó bá ṣàlékún kí á ta gẹ fanubọ muhammad sallallahu alaihi wa sallam so níbi táwọn dọ́kítọ̀rù wa jazakallah khair tí wọ́n dúró sí náà ni màá ti gbé àwọn èèyàn wọ́n máa ń mú oríṣiríṣi àwọn àdéhùn wá láti fi rinlẹ̀ pé kò sí láìfi bí kéèyàn dúró fún yàn tí ìbá ti rántí àdéhùn méjì wá sí mi lọ́kàn ìkànnì ẹ̀ ni mo lérò pé àwọn dọ́kítọ̀rù fẹ́ sọ́lẹ̀ kan mo fi ń sọ pé àdéhùn sáà so àdìsí àwọn yẹn máa ń lò wọ́n sọ pé anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún àwọn sàábé tó wà ní ọ̀dọ̀ ẹ̀ lásìkò náà nígbà tí sàábé lánà tá à ń pè ní saad ibn mu'adh radiyallahu anhu tó ń bọ̀ so ó ti wá dé ọ̀dọ̀ anabi tán anabi wa sọ pé kumu ila sayyidikum so gbólóhùn tánàbí sọ yìí ó dájú ẹ̀kọ́ àwọn ànsọ́ọ̀rù ni tí wọ́n wà ńbẹ̀ yẹn ní kalẹ̀ pé ẹ dìde sí aṣíwájú yín ọ̀gá yín tí ń ṣe sàbẹ̀lá ní Saad ibn Mu'az radiyallahu anhu but àwọn ẹ̀yà àkọ́kọ́ ń tá àkọ́kọ́ pàkíyèsí lórí àdìsí ni pé ń tó fẹsẹ̀ rìn ilẹ̀ ní kúmú ila sayyidikum kò ṣe kúmú li sayyidikum so àwọn kan máa ń pè é báwọn pé kúmú li sayyidikum torí ẹ̀yà tó wà láàrin alikiyamu lahu wà alikiyamu ilayhi kìyàmù láhùn nìkan dìde fún yàn èyí ò ní àwọn dọ̀kítún sọ fún wa pé sẹ̀rí ò fàyè gbà but alikiyamu ilé yìí ká dìde síyàn òun ni mọ̀fádùn tí òun ni ta rí múlẹ̀kọ́ nínú tádìsì yẹn sọ fún wa so anabi sọ fún àwọn ọ̀sán sọ̀rọ̀ pé kó mu ilà sayyidikum kódà ní in tó tẹ̀lé àdìsí yẹn ni pé fa anzilu torí Sa'd ibn Mu'az wà lórí nǹkan gùn ni hmm. so àwọn afáàmùtúmọ́lá yìí mi wá pé ó dàbí ìgbà tá a bá ní àárẹ̀ ó fẹ́ rẹra díẹ̀ pé àlàáfíà ẹ̀ ò tó dáadáa bóyá látara pé bóyá ó rẹra pé ẹ tètè dìde sí aṣíwájú yìnyín ọ̀gá yín ti ń ṣe Sabila Sa'd ibn Mu'az kí ẹ kún lọ́wọ́ kí ọba kí ọba lè ṣe kí ni kó sọ̀kalẹ̀ níbi nǹkan ọ̀gùn yẹn hmm. sọ pé kò ń ṣe ìtumọ̀ ẹ ní pé ànábì tó ti sallallahu alaihi wasallam tó ti kọjá gbọ́yé sí pé ká má máa ní ní kí yẹn dúró fún wa kàn sí pàdé bí wọn á tún wá fún wa ní èrò pé ó ti wá tọ̀ rárá o ibẹ̀ làwọn àfáà ti wá mọ́láyé wa ìyàtọ̀ ń bẹ láàrin kí yẹn dìde síyàn gẹ́gẹ́ mo ti sọ àti kí yẹn dìde fún yẹn. fún yẹn. abáwá àdìsí sáà dìbò màásì táwọn yẹn mú wa tó fi ń ṣèkẹ́wọ́ in tó ṣẹlẹ̀ láàrin yẹn sì ni pé wọ́n lọ dìde pàdé sáà dìbò màásì so làwọn àfa àfi wá sọ nínú wọn náà ni àwọn sheikh wa Ibn Uthaymeen ẹ̀rọ ìmọ̀ Allah àtàwọn àfa àtòrí bíi tiwọn pé tá a bá rí ìyẹn kan tó ń bọ̀ ó lè jẹ́ àlejò ní kódà ó lè jẹ́ bàbá ó lè jẹ́ ìyá ó lè jẹ́ òǹkú ó lè jẹ́ ẹ̀gbọ́n kan ládùúgbò ni wọ́n wá gbé nǹkan dání àwa fẹ́ rí wọn a fẹ́ à gẹ́gẹ́ bí ọmọ tó lẹ́kọ̀ọ́ pa àgbàlagbà ló ń bọ̀ yìí á dìde sí wọn á pàdé wọn á sì lọ lọ àwa kí wọn á gbà á ìdìde tá a dìde yẹn a dìde láti pa àlefẹ́ lọ pàdé wọn ni nínú ẹ̀ náà nípa fẹ́ gbà èèyàn fẹ́ kí ẹni tó bọ̀ èèyàn fẹ́ kí ẹni yẹn pẹ̀lú mùsọ́fà mùsọ́fà ni ká bọ̀wọ́ tọ̀ ṣé ó rọrùn kíyàn jókòó mi tíyàn wà kíyàn sì fẹ́ bọ̀wọ́ so yóò dìde náà ni láti fi ṣe àpọ́nlé pé ẹ̀ka ọ̀bẹ kúnrìn àbíyàn fẹ́ ọ̀gẹ̀ ni ẹ̀ tá à ń pè mọ́ àánọ́kọ̀ so ẹ fẹ́ dì mẹ́ra yín ìyẹn náà ò ṣeé ṣe àfi kíyàn dìde irú dìde sí yẹn kò ń ṣe ìdìde fún ni ìdìde sí ẹni ni ìyẹn ń dìde láti fi wẹ́kọ̀m ẹnìyẹn ó jẹ́ àdìsí àkọ́kọ́ táwọn yẹn máa mú wa àdìsí ẹlẹ́ẹ̀kejì náà ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tánàbà Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n gbé òkú Yẹhudi kan kọjá níbi tánàbí wà tánàbí wà dìde àwọn sàbí wá ṣèmọ̀ pé anábì ah, dìde kẹ̀ ah, Jùsùmánù Yẹhudi ni kèfèrí mà ni ẹni tí wọ́n gbé kí òkú ẹ lọ yìí kì í máa ń ṣe mùsùlùmí àní bígbà tí a bá ní pé bígbà tí a bá pè à pánukula àkíní yẹn ò máa rí bẹ ṣe ń rò ó ànúbọ̀ ni alẹ́ isatinafsa ṣé kì í ṣe ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ṣáà ni ó lo bọ́lá rẹ̀ àwọn yẹn wá sọ pé àṣìbáná bí dìde kódà fún ẹlòmíì tó sọ pé kódà fún òkú tí òkú tí ò ṣe mùsùlùmí pé ànábì gan dìde kí lè tẹ́ bá sọ pé àlè dìde pọ́nlé kódà alàyè wa ń kọ́ òkú kẹfẹ́rí fà hmm. ní tó wà ń bẹ̀ kọ́ nìyẹn ẹ rí i pé kọ́mẹ́ǹtì ànábì gan alẹ́ sat nafsa ẹ̀mí nípa ṣe ẹ ti tóbi ọlọ́run àwọn nínú àwọn afáfá sọ pé ìtóbi ọlọ́run tó já sí pé ní òun ló ní ẹ̀mí gbogbo àwa náà la gbẹ̀mí sọ́run ọ̀gá wa aṣíwájú wa olólùfẹ́ wa ànábì Muhammad sallallahu alaihi ẹ̀mí ń bẹ lọ́rùn tiẹ̀ náà ń jọ́nà ọlọ́run ó sì wò pé hey ẹ̀mí tí ó padà di pé ó bọ́ lára tèmi náà náà ló bọ́ lára kèfèrí náà ah nǹkan ńlá ló ṣẹlẹ̀ yìí pé ah wọ́n fi ń ṣe ìdìde yẹn wọ́n fi ń ṣe títóbi fọ́lọ́run látara ìṣẹ̀lẹ̀ yẹn pé ah ah hmm. ẹ̀sìn mọ̀ pálí kúránì sọ fún wa pé kó lè róhó min ami rọ́bì kó lè róhó min ami rọ́bì wọ́n ànábì sọ pé ẹ̀mí o nínú àṣẹ ọlọ́run ni ẹ̀mí yẹn wá ni so iṣẹ́ ọlọ́run ni ó ní ànábì Muhammad sallam bàbàrà láti fi dìde kì í ṣe òkú yẹn so kó lè máa jára ìfẹ́ tó bá tó ń lòrú hadith yìí èmi náà wà náà tí àtúrí náà rápò wà nù kan náà àwọn tíra súnà súnà Nasa'i súnà Tirmidhi náà wà ń bẹ tí wọ́n ní tánàbà Muhammad sallam bá fẹ́ kó mọ́ṣáláṣí tó bá dìde tó fẹ́ máa lọ àwọn sàbí náà máa ń dìde hmm. tẹ̀lé ànábì so irú dìde yẹn náà kì í ṣe irú dìde tí a ní kò bá ṣẹlẹ̀ àmì ìdí ìyẹn náà sì dìde pé wọ́n fẹ́ sìn wọ́n jáde ni hmm. irú ẹ̀ náà máa ń ṣe láàrin wa dáná mọ́ṣáláṣí táwọn afáwọn bá parí ìdárùsùn fún wa tán tán ṣálùkọ tí wọ́n fẹ́ máa lọ. yóò pa wọn lẹ́sẹ̀ dà. pa wọn lẹ́sẹ̀ dà ìdìde tá a dìde ẹ̀ ń sìn kò sí pé à ń dìde ní dìde tí ṣẹ̀ríà ní ká mọ̀ ṣe. ó lè bọ́ pọlọ mọ́ bá ṣẹ̀ríà o. naam. mo ló bọ́ pọlọ mọ́ náà. ó bọ́ pọlọ mọ́ bá dà mo bá àwọn nǹkan tá à ń sọ yìí àwọn nǹkan tó jásí pé ní Eh, ṣẹ̀rí àfààyè gbà ni kò tí ì sí bọ́tí yìí tó ń kọ̀ fún wa gangan hmm. òun ní tó di tó ti gbajúgbajà ní tẹ́lómi gan ni ẹ̀yin ọmọ yóò lẹ́kọ̀ọ́ ni hmm. mo wá wọlé kẹjẹ dẹ̀ jókòó kalẹ̀ báwọn ẹ̀ dìde àbí táwọn afáà míì náà ti program àwọn ọmọ kéwú torí gbogbo kìíní tá à ń sọ bó ṣe ń ṣẹlẹ̀ láwọn skul bòmíì tí hmm. agbọ́tán sọ pé tí tíṣà mi lè ní tẹ́ táwọn ọmọ dìde pé ok ẹ̀yin náà lẹ ń sọ níbẹ̀ rẹ̀ pé mm-hmm. good morning sir kíníkà kíníkà ó ń ṣe ẹ̀ lára wa lọ́la fàánà. tí wọ́n á ti program àwọn ọmọ pé tán bá ti gbọ́ kíláàsì báyìí hmm. kódà ọmọ tí ò bá dìde rú ẹ̀ ìjọ ẹ̀ ni wọ́n kọ ní orin kọ̀sídà kọ́múlélì mọ́ alímọ̀ wà fi tàbílà káàdà lè mọ́ alímọ̀ ayẹkùn náà rọ̀ṣọ́lá pé ìwọ igọ́ ni ògbórin tó yẹ pé amadu shaku ló kọrin ẹ̀ tí n bá ṣe mistake Zarnuji tọ Ahmad Shauki Shauki ni musa ibẹ̀ ni wọ́n ti kọ́ lẹ́kọ̀ọ́ lẹ́sẹ̀ orin ẹ̀yìn nínú tí ó mú lọ lé jọ̀nà pa ìwo mọ̀ páàmì ìṣùn ara kan kan kan lórí ni pé tí ẹ̀ bá rí àfa ògbọ́n tó sọ ni káàdà lè máa lè máa yẹ kùnà sọ ó kù díẹ̀ báyìí tí àfọ ò bá jáná bíi pé ìwo mọ iyì àwọn ẹni ọlọ́run ni so gbélé náà ká kàn mọ̀ pé ká má fi àṣejù kún ẹ̀sìn àṣejù ibẹ̀ náà ni ká má máa sọ pé káwọn yẹn dìde káwọn yẹn máa wọlé kán máa àṣejù gbogbo yẹn so èyí tó jẹ́ déédéé ni pé gbogbo ibi tá a ti ah. kálẹ̀ pé ṣẹ̀rí àfàyè ẹlẹ́ hmm. táà náà bá rí bá ṣe ń ṣàlàyé sáré pé ó bá la ká ìmú ó bá àdámọ́ wa mu àmọ́ èyí tí ṣẹ̀rí àkọ́ fún wa hmm. ká má ba àjọra wa lójú ká má pọnra wa ju bọ́ọ̀lù ti pọ́n wa lọ náà ni a fi ń má gbàgbé wa sákèsí kọ́lọ̀ kó tún gbọ́ àṣẹ. Ah, Jazakumullahu khairan pẹ̀lú ibi tẹ́ ẹ sùn sí ah, àlàyé náà ó yeyekeyeke débi pé afei agbɔyɛ hmm. mi nsɛn no pé ane agbɔyɛ bi meji mẹ́ta yàrá wọn tó jẹ́ sí pé wọn ó ṣe é débi pé àwọn àfa àwọn ọgá wa yẹn kankan á ni bí ọba ṣe ó ṣàṣà kò lójú má máa nǹkan náà yé tíyẹn náà sì ti ń rẹ ló jẹ́ kí àlàyé tẹ̀ sí òun náà tó ká lọ èèyàn rìn ìrìnàjò káwò pé a gbọ́dọ̀ dìde fún kó máa bọ̀ kó jòkó tí ó bá ẹ̀mí náà ni ó bá mi ànábì tí ká dìde fún ọ pé ìyẹn àwọn náà àwọn náà i pé hmm. kò kò ṣe kò bójú mu àbí lọ náà pé pa dìde fún ṣe kó máa lọ rẹ̀ bó ṣe wà. kódà tíyẹn bá wà níbi kan ló tó hmm. tó wo irú àwọn yẹn wá dìde wọ́n kí wọn yóò wù yàn yóò láìkè hmm. inú yóò dùn àti tibí tó pété àwọn kìtì yàn kan ti wọlé báyìí gbogbo yẹn kàn dìde wúrú ní ẹkàn ó kọ tí ò bá kọ nígbà àkọ́kọ́ tó bá pọ́n tó bá padà yá yóò mọ wuyé sí tí ò bá kọ nígbà àkọ́kọ́ tó bá dìgbà ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọkọ̀ ó kọ̀ lẹ́fìrí pé ní àwọn àfáà mi ti ń pọ̀ lára wọn torí àfi ń sọ̀rọ̀ àfáà à ń sọ skul náà bọ̀ torí pé àwùjọ wa a gbọ́dọ̀ gbàgbé ẹ̀ pẹ̀lú gbogbo tá à ń sọ ara wa fa náà míì náà wà tán kó sí kínní ẹ rí i pé lómìnì yìí máa ń find it difficult pé kí ìṣesí àwọn afáàmì tó yẹ pé ní àwọn yóò mọ tó máa ti wọ́n máa ti yọ̀ ọ́nbì kan ni ìdìde wùrùwùrù dé ẹlòmíì àkókò akínní àwọ kódà tí o ti gbọ́ pé àdìsí kan bẹ àyà kan bẹ kínní kan bẹ hmm. yóò kórìíra gẹ́gẹ́ bí ọmọdé ni so méjèèjì hmm. ó ṣe déédéé tọ̀bí àwọn ọmọ ah, èdè nìyẹn. Ah, jazakumullahu khairan ah, doctor ọ̀rọ̀ ẹ pé èyí tí ó jẹ́ ìparí ó ní ṣe pẹ̀lú ilé ìwé tá a wá ń wí. wọ́n torí pé ustaz wa ti tún dákọ̀ lé kí ó àyẹn náà ó mẹ́rù bà mí ó mẹ́rù bà mí. wọ́n tó pé àwọn kan tán sọ pé a gbọ́dọ̀ lọ lé ìwé ara ń tán mú wá náà ni pé à ń ti tó lòdì sí sunna nabi sallallahu alayhi wa sallam ká máa dìde ká tún wá sọ di àádà aláàdà hmm. ẹ rí i pé nǹkan tí ò wọ́n wò pé kò bójú mu àbítálí a gbọ́dọ̀ lọ ṣùgbọ́n gbà tí wàá sọ lé kí òyìn náà ló fẹ́ mọ́ mú apẹ́tọ̀ sí ànífẹ́ palẹ̀ kí ó náà papọ̀ hmm. mọ́ ara ìpẹ́tọ̀ síbi tán bá ti ń ṣerú yìí hàn ká má débẹ̀ ká má kẹ́kọ̀ọ́ òwe àbí kéwu ni àbí bó la ṣe fẹ́ ṣe. alhamdulilah adúpẹ́ fọlọ́wọ́n ọba kọ́lọ́n kó lé wa kún lágbóyè ẹ̀sìn rẹ̀ kó wá yọ̀ǹda fún wa láti máa apply rẹ̀ àti láti mọ implement nǹkan tá a bá mọ̀. gẹ́gẹ́ bá a ti sọ ṣáájú pé ní ànábì ọ̀fẹ́ bẹ́ẹ̀ hmm. ká máa dìde fún yàn lẹ́yìn hmm. tó bá wọlé bá wa níbi tí a jòkó sí tá a sì mọ̀ pé ní máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ wa bí ti ń ṣẹlẹ̀ ní ibi tí a ti ń kọ́ ẹ̀kọ́ gẹ̀ẹ́sì níléèwé bẹ́ẹ̀ náà ni ń ṣẹlẹ̀ níbi tí a ti ń kọ́ ẹ̀kọ́ tẹ̀sìn náà. Hmm pàápàá jùlọ báyà ká sọ pé ilẹ̀ Yorùbá hmm. ntí máa ń sábà ṣẹlẹ̀ ni táfà bá wọlé kíyàm a sì dìde asalama asalaamu aleykum wa hmm. rahmatulahi wa barakatu kéfà halukum kéfà hmm. asibaatum ajukum but eléyìí kò tó ń tí a wà á torí ẹ̀ sọ pé ní ká má lọ kẹ́kọ̀ọ́ torí pé wọ́n máa ń dìde dúró kíyàn ń kò tó lẹ́rìí láti mú lọ́wọ́ yí pé ní ẹ̀mẹ́jà lọ kẹ́kọ̀ọ́ ìgbìyànjú téèyàn ó ṣe náà ni pé ní àwọn tí wọ́n jẹ́ bíi asatiza àbí muasisun àwọn lèyìn ó mọ̀ pè lákèésí èèyàn pè wọ́n sákèésí ó nídìí awareness hmm. and ìyípadà tí a fẹ́ kó máa ṣẹlẹ̀ ń bẹ̀ kò lè máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà yóò máa ṣẹlẹ̀ bìtẹ̀dìríjì ni bìtẹ̀dìríjì bìtẹ̀dìríjì torí pé tábà ní ká wò ó aburú tí ń bẹ ń bi tábà ní káwọn máa lọ kẹ́kọ̀ọ́ nítorí wọ́n máa ń dìde dúró kíyàn aburú tó wà ń gan ọ̀pọ̀ gan but ti a bá yọ̀ǹda bẹ́ẹ̀ tá pé ní ah, ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ túnṣe díẹ̀díẹ̀ ni orí ń bẹ́ẹ̀ tá a rí orí yẹn sì wá pọ̀ gan-an ju aburú tí a rò pé yóò máa ṣẹlẹ̀ ń bẹ̀ lọ pàápàá jùlọ kìí ṣe gbogbo ilé kéwú àbí gbogbo ilé ìwé kọ́ ni tí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn exceptions wà dáadáa kódà àwọn tíṣà míì àwọn àfáà míì náà sọ pé ah ẹ jòkó more specifically tọrọ boko tá à ń sọ yìí ti western education a ṣàkíyèsí pé ní ní primary àti secondary schools nìkan ní ti máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ hmm. tá a bá dé tertiaries bóyá colleges of education ní polytechnics ní universities ní kì í ṣẹlẹ̀ orí ìjòkó làwọn student ọ wà tí lecturer ọ wọlé tí ó sì dé bá wọn bẹ́ẹ̀ kódà tí wọ́n fẹ́ẹ́ máa tún kọjá àlà níbi ká má fi àyà pọ́n lélẹ̀ fáwọn lecturers wa ọkọ ó tún kọjá àlà ń bẹ̀ wọ́n torí gbà mí bẹ tí lecturer mi ọ wọlé báyìí kódà yẹn ní màá fẹ́ẹ́ tẹ̀lé kan wọlé lecturer ni ó sì tún máa kéde fún wọn pé ọ̀yá mo ti dé <laughs> so ìyẹn ti tún kọjá àlà so in tó dáa jù náà ni pé kí moderation gbọdọ̀ wà bí lecturer bá wọ lecture room àbí teacher náà ni láwọn schools kéékèèké yẹn primary secondary kó jẹ́ kí àwọn ọmọ ó ní àgbọ́yé pé ní túláàsì kọ́ ni fún yín kẹ́ ẹ dìde fún mi nígbà tí n bá ti wọlé hmm. bẹ́ẹ̀ sì wọ̀ ẹ́ wà bẹ́ẹ̀ ti wà kẹ́ ẹ farabalẹ̀ hmm. kẹ́ ẹ sì listen sí ẹ̀kọ́ tí ẹ fẹ́ kọ́ ah. ibi tí kinní ẹ̀ ti dàrú jù nípa ọ̀rọ̀ àgbọ́yé ni hmm. kí làgbọ́yé ni pé ní àgbọ́yé ọ̀pọ̀lọpọ̀ ni pé ìsàpọ́nlé èèyàn ó ní òun ṣe pẹ̀lú kéèyàn dúró kíyàn gbà téèyàn bá dé kéèyàn sáré dìde lọ́dọ̀ ẹlòmíì ìtumọ̀ àpọ́nlé nù lọ́dọ̀ rẹ̀ kọ́dà àwọn míì wò pé ní kéèyàn tún kúnlẹ̀ ni mm-hmm. bẹ́ẹ̀ sì ni taba ní ká wo méjèèjì ò ní ìbátan pẹ̀lú àpọ́nlé ó jìnnà hmm. ọ̀rẹ́ ẹni tó dé nísìnyí kọ́ tá a dìde ní dìde ìgbẹ́rùgbọ́n rí ṣó ń tọ̀ pé kí ló fẹ́ ṣe ṣe àgbé dídùn yẹn kò ní ìtumọ̀ àpọ́nlé bẹ̀yẹn náà hmm. so ibi tí n tá pè lápọ́nlé náà ni ká mọ ìw ẹni tá a fẹ́ pọ́nlé yìí ká mọ wọ rẹ̀ fún un ká sì mọ fún un níwọ̀ rẹ̀ nítorí pè lápọ́nlé nu nítorí bá sọ ká tẹ̀lé nítorí bá fẹ́ ká máa ṣe ni ká máa ṣe ní tí ó takò nǹkan tí ọlọ́run fẹ́ so kò tó fún wa láti wá mú un lọ́wọ́ pé rárá ẹ gbọ́dọ̀ lọ sí skul máa torí tẹ́ bá dìde bẹ́ẹ̀ wọ́n máa ń dìde dúró kíyẹn bẹ́ẹ̀ ni hmm. eléyìí ò tó bẹ́ẹ̀ hmm. tábà ní ká ṣe bẹ́ẹ̀ sáà lè sọ pé lápèjúwe nísìnyí ọ̀nà tá a gbà lọ sí mọ́ṣáláṣí tá was wá aṣọ white gọ́tà wà ń bẹ̀ àbí kànárì tó já sí pé ẹni tí ó bá kọjá ń bẹ̀ ó gbọ́dọ̀ farabalẹ̀ kò tó fún wa ní excuse pé ah, a lọ kírun lónìí torí pé ojú ọ̀nà kò ṣeé rìn hmm. bẹ́ẹ̀ sì ni téèyàn bá farabalẹ̀ rìn èèyàn ó rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí yóò sì débi téèyàn lọ so bẹ́ẹ̀ náà lẹ́ni tí ó fẹ́ gba òòsàn hmm. yàtọ̀ pé téèyàn bá fẹ́ gba abẹ́rẹ́ nísìn abala kan nínú òwò yẹn ó sílẹ̀ káwá sọ pé ní ọ sí òhò hmm. ẹ má lọ gba abere ń ma. mà kódà gba abẹ́rẹ́ aslan torí pé ní ẹ gbọ́dọ̀ sí pààtì òhò ńlẹ̀ rárá níta ń bẹ. Hmm. so níta ninu nínú ẹ̀kọ́ náà ni ò ní jẹ́ sọ pé ní wọ́n ń dìde fún yàn àní hmm. lọ kẹ́kọ̀ọ́ ní pé ní so azza wallahu Ah, mashallah, jazakumullahu khairan gbogbo àlàyé tí ẹ ti ṣe so àwọn tẹ́ ń gbọ́ wa hmm. gbogbo ẹ̀ náà láti gbọ́ dáadáa yìí pẹ̀lú pé ìyẹn ò tó ká ní pé kọ́ máa má lọ ilé kí ó hmm. kò tó ká ní pé kọ́ máa má lọ ilé ìwé hmm. ìyẹn ò tó ká fi wá sọ pé ìwé kíkà o ara mọ̀nẹ̀ bó ti jẹ́ pé mi ò rò kó gbẹnu ẹnìkan kó ní pé kíwò ara mọ̀nẹ̀ ó yà ní ká má lọ ilé kíwò tí wọ́n ti ń ṣe eh. bẹ́ẹ̀ ni. so ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé làwọn and wọ́n tẹ̀sí fi yé wa pé ọ̀pẹ́ sí gbogbo ilé kí iléèwé náà ni wọ́n ti ń ṣe irú eléyìí náà àgbọ́yé ń bẹ fáwọn míì tó yẹ pé wọn ò ṣe irú ẹ̀ higher institution bẹ́ẹ̀ kódà láwọn colleges mìíràn tó yẹ pé tó tíṣà ni ó wọlé so gbogbo náà ni gbogbo so àwọn ẹ̀rí tó yẹ sí pé a lè lò tí àwọn àfáà ń gbára lé láti sọ pé kò tọ́ àna àwọn ẹ̀rí tó yẹ pé yóò jẹ́ kó máa yé wa pé kìí ṣe gbogbo bí situation náà ni ẹ̀yin láti mú gbogbo bẹ́ẹ̀ wá bí ká lọ pàdé èèyàn bí kí á pààyàn lẹ́sẹ̀ dà èèyàn ń bọ̀ wá bí òde á rí i pé wọ́n ń bọ̀ wá ẹ jẹ́ ká lọ àlésì mọ́ kákan wọ́n máa wo báwọn pé à tó wọ́n fi máa wò pé ṣé wọn ò rí mi ni àbí <laughs> àpọ́nlé lára àbí ibi ìkọ́ni wá pè mí sí ní ni ìbá gbà irú nǹkan mm. báyìí náà so ká má tún sí ẹ̀sìn gbọ́ káwọn èèyàn máa wò pé irú ẹ̀sìn wo ni eléyìí tí bó jẹ́ pé ọ̀rọ̀ ìkúnlẹ̀ náà bẹ́ẹ̀ ṣe wí náà náà ìyẹn kọ́ là ń yanjú sí ẹlẹ́mi ò pé tó àti ah, ẹ̀ gbọ́dọ̀ kúnlẹ̀ rárá débi pé èyí mm-hmm. eh, náà nǹkan mi bẹ́ẹ̀ tẹ́ pé ń pa ẹni lẹ́rìn ìwé àgbà ń bọ̀ báyìí ṣe ń bọ̀ pé òun jòkó lẹ̀ ọ̀nà òǹkì náà òǹkì náà nù <laughs> gbogbo òpé tó ń bá irú nǹkan báyìí àbí àgbájòkó wọ́n wá dìde. wọ́n lọ sí. lọ́sọ̀ àgbọ̀dọ̀ ṣe báyìí bàbá ti ṣe bẹ́ẹ̀ àti. àti àti kúnlẹ̀. kúnlẹ̀ sọ àwọn nǹkan mi ló bá àti pé ó ń pẹ́ ní lẹ́rìn kọ́ lọ́nkù sànù wa kò sí àlékún àgbọ̀yé wa. inshallah ibi tá a dúró níbi abala eléyìí ni sọta tó fi máa pàdé ibi abala ẹlẹ́kẹrin la tó ń bọ̀ wájú àmàdágbére fún pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mm-hmm.